kí ló fàjà láàrin Abíọ́lá MKO Abíọ́lá Babangida àtàbáṣà ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Babangida àti MKO Abíọ́lá wọ́n fẹ́ràn ara wọn bí ojú kódà ntọ́pa wọn kò ẹnìkan ò lè sọ nígbà wọ́n sì ṣekú tí wọ́n gbàjọba jẹ́ ẹ mọ̀ pé ntọ́já kí wọ́n gbàjọba àwọn ìdí àgbọn nǹkan méjì lọ́jà wọ́n gbàjọba àwọn ìdí àgbọn nígbà tí. buhari kọ́kọ́ wá gẹ́gẹ́ bí ológun gẹ́gẹ́ bí head of state ológun nǹkan méjì ló jẹ́ kí wọ́n gbàjọba wọn ọ̀rọ̀ bá ìlọrin ẹni wọ́n tún sì sí ẹ newsprint pépà tí abiola fi ń tẹ kọ́ńkọ́ọ̀dù wọ́n gbẹ́sẹ̀ lé gbà náà wọ́n ní kí nǹkan kan mọ́ tòkè òkun wọlé mọ́ bí gbogbo nǹkan ọ̀bá ní wọlé ṣé newsprint tààfin máa tẹ̀ròyìn wá ni kìí ṣe irú eléyìí ní ẹgbẹ́sẹ̀ eré ni àwàdà ni wọ́n gba newsprint MKO Abiola wọ́n gbẹ́sẹ̀ lé ọba dìgbà Abiola báwọn ológun sọ̀rọ̀ ẹ mọ̀ ń wò mí ràn án pọ̀ wọ́n ní wọ́n lò tú wàálẹ̀ dáa mo tú yín lẹ̀ wọ́n dàn dáhùn ẹ lọ rè yanjú ẹ̀. Ọ̀sẹ̀ kan òru kan wọ́n gbàjọba lọ́wọ́ Buhari àti ìdí àgbọn ìdí àgbọn tiẹ̀ lọ mọ́kà lọ́dún náà wọ́n ṣe mọ́ mọ́kà ó dé wọ́n tẹ̀ntẹ́ ọ̀rẹ́kùn àtẹ̀ntẹ́ ọ̀tá òkèèrè làwọn méjèèjì ti ń na wọn ò jọ wọlé àwọn mọ́kà làwọn ò fún un ìdí àgbọn ní àwọn ò fún láti kó nílùú àwọn àwọn ò fún nílé àwọn ò fún mọ́tò àwọn ò fún ní gbogbo nǹkan owó tí ọmọ náà àwọn ò ṣètò ẹ̀ fún torí wípé ọwọ́ àsìnlọ́run ni wọ́n fi ni wàhálà fi dé nílùú ẹ̀ ó ní wọn ó fòun lẹ̀ ẹni tí ọba jẹ gbèé kú gbèé ó wá sí nàìjíríà ó padà sí nàìjíríà wọ́n sì mú wọn àrẹ́sì ẹ̀. wọ́n wà díẹ̀ wọn ò bá owó. Babangida ẹlẹ́rìn ẹ̀yẹ́ gbàjọba ń náà inú Abiola ń wípé ọ̀rẹ́ wa ló wà ńbẹ̀. wọ́n bá sọ̀rọ̀ wípé ẹgbẹ́ kínní ìfọ́n olóṣèlú ẹgbẹ́ kínní ìwà àwa lọ́kàn tó ti wò ọ̀fẹ́ kú bẹ̀rẹ̀ sí ní gé MKO Abiola ọyẹ àwọn kó gbogbo ẹgbẹ́ òṣèlú jọ bóyá thirty something ńgbà náà àbí forty something ìjọba lòun gbé gbogbo ẹ wo iye oṣù tí wọn ó fi kó ẹgbẹ́ òṣèlú forty something jọ ìjọba lòun gbé wọn wò ọwọ́ àyàn gbìmọ̀ kan tí ó yẹ̀ wọ́n wò ó yẹ àwọn gbìmọ̀ kan wọ́n yẹ wọ́n wò nígbà wọ́n yẹ̀ wọ́n wò tán wọ́n ní wọn ò kójú òṣùn ẹ máa wo ìyànjẹ òbí ìdátọ́ báàdì wọ́n ní kí wọ́n da gbogbo ẹgbẹ́ ọ̀hún nù wọ́n da gbogbo ẹgbẹ́ ọ̀hún at the end of the day wọ́n ní kí wọ́n lọ rẹ́gísítà ẹyọ méjì péré wọ́n bá rẹ́gísítà ẹgbẹ́ ẹlẹ́sìn àtẹgbẹ́ ẹlẹ́yẹ SDP àtẹnarúsì ní rẹ́gísítà tẹ́ fi mọ̀ wípé ìjọba fẹ́ ṣe ó ní nǹkan burúkú lọ́kàn náà ló gbówó lẹ̀ tó fi tí wọ́n kálukú wọ́n fi kọ́lé ẹgbẹ́ ní sponsor ẹgbẹ́ méjèèjì títí títí títí wọ́n ṣe campaign wọ́n ṣe primary wọ́n mú Tófà nínú ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́n mú MKO Abiola nínú ẹgbẹ́ ẹlẹ́sìn MKO Abiola ńgbà tí ó mú igbákejì ẹ̀ ọlọ́mú láti Bọ̀ọ̀nú ó mú mùsùlùmí láti Bọ̀ọ̀nú ó muslim muslim ticket làwọn èèyàn bá ló di gbai ọkàn Babangida balẹ̀ pé wọ́n ṣe bóòlù ló ṣe fẹ́ jẹ́ Tófà lo muslim muslim ticket ń tiẹ̀ ń lo kírísítẹ́nì ìgbàgbọ́ ẹ̀ ni pé Tófà ni àwọn èèyàn ó dìbò fún tí Herbert ti dìbò fún Tófà tóun ọ̀bá ti fẹ́ gbéjọba fún inú MKO Abíọ́lá gan ó dùn torí wípé ìtìjú ni ó jẹ́ fún Abíọ́lá kóun àtẹnìkan jọ dìbò kọ́mọ wọlé nígbà wọn ó dìbò tí òwò Muslim Muslim ticket ti gba ẹbí hàn ṣe dìbò fábíọ́lá nì wọ́n kà kínní wọ́n kà kejì wọ́n kà kẹta wọ́n kà kẹrin nígbà ó dórí bíi mẹ́ńlá Babangida bá kéde ó ní wọ́n mọ̀ kí wọ́n ó sì kọ́kọ́ kí wọ́n dákẹ́ lórí ìbò yẹn ọba dé ibi òjò bá bọ́jọ́ sí nípa ọjọ́ sí. àwọn nǹkan tí Abiola àti Tinubu fi jọra wọn rèé o Abiola ó businessman businessman tí ó invest owó ẹ̀ sí business ní Nàìjíríà ó mọ àwọn ológun pọ̀ Tinubu jẹ́ investor tó invest owó ẹ̀ sí business ní Nàìjíríà ó mọ àwọn kàbá àtọ́pọ̀ gbogbo wọn ti pé olóṣèlú ayé tí wọn lẹ́nu ń bẹ̀ Tinubu mọ̀ wọ́n olùsírò owó lẹ́ńkẹ́wò Abíọ́lá olùsírò owó ni Tinubu iṣẹ́ ìṣirò owó ni Abíọ́lá kọ́ iṣẹ́ ìṣirò owó ni Tinubu kọ́ olówó tí ń fowó ṣàánú Abíọ́lá ẹni tó wà highly generosity tí mà tí mà òbújẹ́bù dànù ni Tinubu tọ́ ọ bá lọ láìkí owó àwọn bíi Tinubu ń lè fowó pa ó jẹjẹjẹ tó tó sùn bẹ́ẹ̀ kò dín mẹ́ta mẹ́ta tí wọ́n ti jọra wọn. Abiola ní Concord newspaper kò tí ì dáyé tí wọ́n ń fún gbogbo èèyàn ní ẹ mọ sàtífíkẹ́ẹ̀tì kálukú ọmọ dá rédíò àti tẹlifíṣàn lẹ̀ Tinubu ní newspaper The Nation ẹ mọ wò ó bí ṣe ń jọra wọn o Tinubu tún fọba òun tún ní tẹlifíṣàn station ní tí a fi gbọ́ra wọn tí n bá kà á ó lé ní mẹ́wàá ẹ̀yin Abiola dìbò ọ wọlé wọn ò gbé fún un. abiola dìbò ọ wọlé wọn ò ká tán Tinubu dìbò ọ wọlé wọn ká tán wọ́n kéde ẹ̀ wọ́n gbé e fún un ó sì ti bẹ̀rẹ̀ sí ní rúùlù ẹ gbọ́n tí Tinubu wí ni ó ní ẹ jẹ́ kí ọmọ mẹ̀kúnnù ó mí ó ní ẹ mọ̀ fún wọn pa ẹ jẹ́ kí ọmọ mẹ̀kúnnù ó gbogbo ohun tí ń ṣe ń tẹ̀yìn rò wípé ó ń kó nira bá wa Nàìjíríà. àwọn ajẹnifẹ́ni àwọn tí wọ́n jẹ́ olówó ayé pányányán ní tí wọ́n ń jẹ nínú owó yín lọ́ba yín yọ kúrò ẹ wo sọ́bsidì èéṣe tí wọ́n yọ sọ́bsidì ní nàìjíríà táwọn Cameroon ń ṣe ìwọ́de lọ́hùn èéṣe táwọn Togo ọ̀gbádùn mọ́ torí sọ́bsidì àbẹ́ẹ̀rí bó ṣe rí gbogbo tí òfin táwọn ìjọba tó kógbá wọlé ń ṣe òfin tó lè fẹ́fù àwọn ará òkè ọya ni wọ́n ní wọ́n mọ̀ kó ráìsì wọlé mọ́ à ń jẹ ráìsì olókùúta nítorí pàwọ̀ ìgbìn ráìsì òkè ọya lọ́wà ìjọba ẹ̀ǹpáwà wọn ó ń fún wọn lówó ó sì mọ̀ wípé à ní jẹ ráìsì olókùúta tiwọn tí wọ́n bá ti gbà pákámọ́ gbé ráìsì wọlé láti Kútọ̀nù wọ́n ti ọ̀nà wọ́n ti bọ́dà ìbí ráìsì ṣe di gba ẹnu ráìsì ara wa tá a wà ń tà gan ó tún wá wọ́n ju tiẹ̀ ń kó wá láti kó tọnu lọ nígbà wọ́n ń ṣe fàyàwọ́ ráìsì wà ń bíi twelve thousand lẹ́ẹ̀ni ẹ ẹ mọye wọ́n ń ta ráìsì olókùúta gbogbo yẹn làwọn ìjọba eléyìí fẹ́ tún ṣe àṣírí tí wàá ń bẹ láàrin Abíọ́lá àti Babangida ni pé Babangida lọ bá Abíọ́lá kó tó dìbò pé ṣó gbéjọba lẹ̀ ó ní ń ṣàlà ò ní ń ṣàlà ò míì ní wípé mọ̀fọ́lọ́ ń búra o mọ̀fọ́lọ́ ń búra kọ́ ní ńṣàlá o tọ́lọ̀ ń bá ní yóò ṣeé ṣe ìnìtumọ̀ ńṣàlá o kò yé Abíọ́lá nítorí wípé <laughs> kéwù rẹ̀ ọ̀pọ̀ ńṣàlá o ló ti sọ pé ńṣàlá o ti fọlọ́ ń búra fún un ìyẹn gbé Kùránì báyìí pé ńṣàlá o ńṣàlá o bọ́lọ̀ ń bá ní yóò ṣeé ṣe bí ọ̀bá ṣe náà Ọlọ́run ò pé yóò ṣeé ṣe nìyẹn ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù bàbá wà àgbà ọba ní sùúrù ohun gbogbo ló ní adíá fún iná iná lòun ó jòyè amáròró adíá fún òòrùn òòrùn lòun ó jòyè amáròró adíá fún sùpá òṣùpá lòun ó joyè amáròró ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ni bàbá wa àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní ẹ rí bẹ́ẹ̀yàn bá ní gbogbo nǹkan láyé tí ó ti ní sùúrù <laughs> dúkìá onídúkìá ló ní òṣìṣẹ́ lẹ̀fẹ́ ni tí ọ̀jẹ́ ni ọ̀sán kan òru kan ni gbogbo dúkìá rẹ̀ yóò fi ilẹ̀ bí dúkìá ò fi ilẹ̀ òun ó fi dúkìá lẹ̀ bí àwọn bá jẹ́ni tí máa bínú gan-an èso rẹ̀ ò lè tètè tó yán nínú ẹ̀ èèwọ̀ ṣẹ̀dá ni pé o gbọ́dọ̀ mọ̀ lọ́kàn ara rẹ pé ó ló gòkè láì fa àyàn wálẹ̀ ọba jẹ́ pé alágbájá ti mẹ́wájú mi ni ọ̀jẹ̀ ń lọ wàhálà ni o. lára ẹ̀ ni wípé aláàárẹ̀ lè di mímú fẹlẹ́ yìí sọ́wọ́ fi jẹun ntọ́ wà lọ́kàn rẹ fẹ́ di mímú láì bá tó súnmọ́ ẹnikẹ́ni tó bá wálẹ̀ kó tó gòkè òkè tó gùn ọ̀dá o nínú èèwọ̀ ẹ̀dá má jẹ́ kí bànújẹ́ ẹnìkan máa jẹ́ ayọ̀ fún ẹ bọ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹni ni ò ní ṣàìbí ni o nínú èèwọ̀ ọ̀sẹ̀dá tọ́ ọ bá jẹ́ni tí máa gbé ṣépè dáadáa máa retí ìwọ náà ó jogún nù ẹ̀ èyí ṣe tí lè jẹ́ni tí máa taná sínú ìgbésí ayé ẹ̀dá àfikọ́ paná nínú èèwọ̀ ni pé o gbọ́dọ̀ lóko tó yóò jù ọ́ lọ lọ́la má yẹ̀yẹ́ èèyàn torọ́ ọmọ wà fún má wò èèyàn tẹ́ńbẹ́lú èèwọ̀ ṣẹ̀dání bọ́ ọ bá ti ń wò èèyàn tẹ́ńbẹ́lú ó ti rọ́lu bábu àyà èèwọ̀ ṣẹ̀dánù ìwọ máa ṣe dáadáa sí gbogbo èèyàn lójú wọn lẹ́yìn wọn máa ṣe dáadáa pẹ̀lú wọn jẹ́ wọn ṣàìdá sí ọ èyí tí bí ò ní ṣàìbí bí bá bí ó bí wọn.